مولانا رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أو إن شاء الله في باتي في عندما جاء آية قباري صلى الله عليه وسلم òun náà la wà ní orí ẹ̀kọ́ náà ṣáàlà a máa òun la máa ṣe pàṣírí rẹ̀ nírọ̀lẹ́ yìí tàbá wá ṣe tán á sọ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ pẹ̀lú àwọn aka alwàkọ̀kọ́ ìgbàlódé bàbá lòun parí ní ọ̀sẹ̀ yìí àbọ̀ sí hajj padà lọ́sẹ̀ tí tábàárí parí àkàlọ́sẹ̀ tí bọ̀gẹ̀ yóò kọ́ lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أنه سوء فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يدخلون في الأرض يبتغون من فضل الله وآخرون يقتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه إلى الله خير وأعظم أجره واستغفروا الله إن الله غفور رحيم نعم الله أكبر تحيا الليل pé tó wù bá lọ́sọ̀tọ́lá tó ṣe táwọn kan náà ṣe tẹ̀lé àyà yìí ló wá lọ́wọ́ fi pàṣẹ òfin wa fi ṣe ìdẹ̀kùn ìdẹ̀kùn pé kò sí táìmù kan pàtó tó ń fẹ̀kan hóòdì wọn sí máa kò sí táìmù kan pàtó tó ń bóòdù wọn sí máa lọ́nà kọ́kọ́ wí níbẹ̀rẹ̀ aya pàdánù ìlú kúmi lẹ́yìn ilá kọ̀lí láti pọ̀ pé àlẹ́ ìgbọ́dọ̀ dìde ní àpòrò ilá kọ̀ọ̀lá àti yóò bá ní ìpínlẹ̀ àwòsídà alẹ́ yìí àbí kó lékún lórí app tí ó mọ̀ lọ fi tutọ́ọ̀tù ọgbàrá tó fún alàìsílá ìyẹn àṣẹ ìbánàrí tani fóònù ẹ̀ ti báyìí tó pé pé ọ̀pọ̀ túláàsì ló ti fara ní ìtàkùnlá pé kò sì kìyà mọ̀ lẹ́yìn àwọn kan náà tàbí ànábì náà ṣe pẹ̀lú ẹ̀ alínà àwọn afáàtà ní túláàsì ló jẹ́ fẹ́ sí bọ̀dì but tó ṣe pé ọlọ́wọ́ bá padà wá gbé kú kálukú mọ́ ó sì rí lẹ́yìn túláàsì fara ní ìtàkùnlá àwọn kan sọ pé kò kẹ̀kẹ́ jẹ́ túláàsì fún àwọn tàbí ànábì wọ́n kàn kọ́ ṣe ànábì níbẹ̀ tọ́ hmm? àtàbà ti fi wo àdìsí àìsà pàpàǹtẹ̀ fúnlá ń jáde ó kérò láyé tọmọsáṣẹ́ àwọn èèyàn tó lẹ́yìn ẹ̀ tánàbí ti jáde lọ kẹta tánàbí ní àtìmí ọ̀ṣìlú àtúntọ́ba èkó sọ́dá tó lẹ́yìn ẹ̀rú ń bà mí kọ́nà sọ́dọ̀ ọ̀nà ẹ̀fọ́ yìí ó fi hàn ó fi kéjọ ọ̀nà ó fi hàn ó fi kò gbà kankan tó yọ àmọ́ torí pé àwọn tàbí àyẹ̀lẹ̀ pọ́ọ̀tì rẹ̀ ń bẹ́ẹ̀ ẹ ọlọ́run bá bá pé òun ìfẹ́ wọn òun sì àfiṣe ìfẹ́ wọn òun sì mọ òun sì sọ̀rọ̀ lẹ́nu lórí tọ́ náà tẹ bá wo àyàrá àfẹ́rẹ́ nípa ilé ọlọ́run wọ̀ wọ́ sínú ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹ̀tọ́ra orílẹ̀-èdè ọlọ́run ọba aláàbò ìyẹ̀wò ní. ọ̀rọ̀ yìí máa yọ ọ̀rọ̀ fìyàmù lẹ̀ hmm? ọ̀rọ̀ yìí ló parí ọ̀rọ̀ ìyàmù lẹ́yìn. Èyí ọ̀rọ̀ yìí ń bá àti òun ọ̀rọ̀ tọ́lọ́wọ́n máa sọ pé káánú kọ̀ ní lábúlẹ̀ lẹ́yìn máa yàtọ̀ ó wọ́n fi àtàrà hún yẹ̀sàkó. Sábà ti dìde lóru, sáńtì ọ̀rọ̀ sáńtì ọ̀rọ̀ sáńtì ọ̀rọ̀ sáńtì ọ̀rọ̀ tó bá ti dọwọ́ sáárì, èsì pariwo wà, èsì pariwo pọ̀ ẹ̀yìn ló gbọ́dọ̀ tọ́lọ̀ bá lọ kìí àmọ́ lé ìtẹ́lẹ̀ ló baca fẹ́kúrò lọ́ọ̀hà nínú ọmọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀yìn ìbáadà tí bá ti ń lọ parí àbí tó bá dé parí ìlú ti ká lọ lọ bẹ́ẹ̀ ni a bá ti mọ̀ ọ́nà rẹ̀ a bá ti fi ìtàn salamu alaikum warahmatullah wabarakatuh mẹ́ta bẹ́ẹ̀ bá tó wù ú bá tó náà bá tọrọ àìsí fún wa ní tí wọ́n tún bá bá ẹnu ọgbọ́n ọba ní sọ ọlọ́run ọba sọ wípé lẹ́tà àlékún náà ló àǹtàkà owó pàtàkì ọ̀gbìn kò sí ẹ̀ṣẹ̀ lórí ní kẹwàá ọ̀tá látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ kẹ́ ẹ ṣe òwò lọ káàkiri ẹ lè fáìdá àkọ́kùnrin àkọ́kọ́ àti tí ẹ bá ti ń bọ̀ wá tàbí ẹ bá ti ń bọ̀ wá tẹ̀sí ẹ̀dú láàbá fún tẹ́ wá ká gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ́n ibi tẹ́ mọ̀ta gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ fàkúrò wọ́n máa ń dà ní mọ́ṣálì kọ́ ẹ hmm? wọ́n ti ọlọ́mọ ọ̀gá mọ́ṣálà tó dà láti ló tẹ̀lé mọ́ṣálà ọ̀ mọ̀ ní kan tó bá ti dúró lára pa ẹ̀ lọ sí mọ́tàlífà tàbíjọ́ lẹ́yìn ìjọ náà rí ọlọ́run wá ní wọ́n kúrú kàmú àdá fún ẹ̀rọ tí ọlọ́run fẹ́ kọ́ lọ́wọ́ fi mọ́nà wà ní kótó mi kọ́ mi lánàá sọ̀rí ó tẹ̀sí pé kí pọ́ ọkọ̀ fi mọ́nà ẹ̀wà ní tó mọ̀nà ọlọ́run ní tó mọ àfihàn lórí ẹ̀sùn àfáàdà náà ó túmọ̀ ìtumọ̀ ayà ẹ̀yìn ẹ̀yìn ìtumọ̀ náà lórí tẹ́ bá fi tún mà àti lórí tẹ́ bá tún náà tẹ́ bá tó tún mà tó tún mà tààrọ́ sí àzáàbù ibi ìsinmi yìí ó wà lẹ́yìn ìgbà tó ti káwájú ẹ́ yóò lè pe ìfáàbà tọ́lọ́wọ́n máa sọ ń bẹ̀ hmm? tó máa fi ìdílé ẹ̀kọ́ àpadà náà ibi táwọn èèyàn tí wọ́n bá ti ṣe ìfábọ̀ ìfábọ̀ sáńgọ̀ alẹ́lú ìfábọ̀ fún ẹ̀sìn bọ̀ wá láti mọ́ṣálà kọ́ ẹ́ tí ń lọ mìíràn ọ̀sùnjọ́ kẹsàn-án òórùnjọ́ kẹsàn-án ni wọ́n wà ní ọ̀sẹ̀ nípa ọ̀tọ́ bá ti ń di àárọ̀ wọn lọ sí mìíràn padà wọ́n lọ sí pọ̀ wọ́n lọ fún wọn tó pé ibi táwọn èèyàn yóò ọlọ́run bá bá àkùrẹ́ ṣe yìí ibi táwọn èèyàn yóò ti ń ṣe ìfàábọ̀ náà ń kẹ́yìn náà ti ṣe kí ló túmọ̀ òun ni pé bí àwọn pàtó wà ní tó jẹ́ iṣẹ́ ńláńlá ní ṣe hajj àyè iṣẹ́ tó ń ṣe òṣìlẹ̀ àwọn àlàkéyìn ìlànà ìhárọ̀ ní àwọn àyè pẹ̀lú àyùmọ́ tá a kò tẹ̀ láti dúró lẹ́yìn ìwọ̀n àwọn pẹ̀pẹ́ ní ọ̀rọ̀ nípa ẹ̀yìn rẹ̀ sùn náà. so àwọn kan ò fi lára àwọn ẹ̀ bọ̀dún tẹ̀lé àwọn ará náà ló ń sọ̀rọ̀ àwọn. náà àwọn fúrẹ́ṣì àwọn wà dé pé àwọn àwọn òrìṣẹ́ ẹni pàtó àjù kankan àwọn tẹ̀lé táwọn àwọn ìlú náà àwọn òwà ní ìgbóná àwọn èdè ló ta ìpa tàbí nìyí tó bẹ̀rẹ̀ lọ́lọ́pàá tó kú ìdáàkì èèyàn yóò kú tẹ́lẹ̀ ṣe alfa tó ní dáàkì èdè lọ lọ sí mọ́tà ìdáàkì èdè kẹ́yìn ìdílé tọ̀ tẹ́lá tó ní èdè yorùbá ẹ̀ hmm? máa tó pé tàbí tí ẹ bá ti ṣe tó mà tó wà lẹ́yìn tó mà lórí ìgbẹ́ pàrọ̀ ní àgbéga because special pàrọ̀ ó wá sí ìfọ̀ ọ̀rọ̀ àti ìfọ̀sọ̀ ní àrọ̀ kàkà ayé àkọ́kọ́ bá kọ́kọ́ kúrò láti àjọyọ̀ pàrọ̀ tó bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ pé èyí yóò wá lẹ́yìn ìbáyìí ẹ̀ kò kọ́ ọ̀rọ̀ láti àrọ̀ pàrọ̀ ọ̀tọ̀ kọjá àrọ̀ pàrọ̀ ọ̀tọ̀ Entonces, que son mayores, nosotros pensamos por un lado, y era solo la cosa la vamos. Son mayores, por poco dádica. ¿Eh? Se puede dejar la pana de otro. Ahora más de que el Hindú que Dios nos da. ¿Eh? Ahora más de que el Hindú que Dios nos da. Entonces, ¿qué más tú? Ni tu pecho, tú vale, no sabes, itu diisi lat mudah penuh api itu dari bapak dan mama enam desi api ada di rumah itu edah pun lu dari rumah pembina kira pada kita nanti kalau awak keluna sepuluh yang kau sepuluh kuasa Orang-orang yang habis suara, kami aku dengan nasara, mengatakan Allah berpikir, فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما أبي أحسن الناس ما شئت عن نبي lórí ọlá tọ́lọ̀ ọba wọn ibi àkọsíwá ní àwọn tó bọ́ mo ṣe ní àdúgbò ìjọba àwọn akáwé ìjọba ìjọba ìjọba ìjọba ìbò wọn ṣe lè wọlé wọn oníṣòwò ọlọ́lá ìdájọ́ ní bá ẹgbẹ́ ìjà ní gbogbo ẹ̀ láti ọlọ́run. Sedang kita orang dengan kita berbeda, berbeda dengan mereka orang itu, jadi yang apa dah orang tuan itu orang tu. Kalau bapa awak ada di bawah itu, awak mana di bawah itu, awak pun dolar pun sini, awak pun dolar pun. Sunnah sunnah. Nah sunnah yang ada ini apa dah orang sunnah ini nak apa macam aku dah pun. Kalau orang sunnah awak tahu ini, kau pun ini ni, kita pun betul betul. من معين يكون مطول الأشتر يعني كما قلنا ممكن نعم طولاتي كابين تعتبر بطل لا لنشر الفرامري وش المدرس فقوم أقول لك بطل ما لكن المدرس على اللي طبعا تعالى يكون لنا لو كلنا من هذا الفيديو لا يكون لا فهم لا لا شيء لا شيء لا شيء لا شيء لا شيء hajji ṣe parí ọlọ́wà ní ẹgbẹ́ ọlọ́run tó máa tó lè ọlọ́run náà wọ́n sákòrò wọ́n ẹ̀tọ́ àkórí nínú ọmọ àkórí ọ̀hí ọlọ́run ọba tó lè orí ẹ̀ lẹ́yìn ara ẹ̀ tó tẹ̀lé pàdé láàpọ̀ lórí ìlú nàìjíríà tẹ bá tó wá parí ìṣẹ́ hajji tó fi pé nígbà tí ń lọ parí ọlọ́run ọba gẹ́gẹ́ bí nígbà tí ìyá mú lẹ́yìn náà lọ parí ìwọ̀n lọ sákìrì náà ti rà sá. gẹ́gẹ́ bí nígbà tá a ké òun náà tọ́ ìwọ̀n ọ̀la yẹn náà nàbà sọ tòmà ẹni ìjọsìn bẹ́ẹ̀ bá ti lè ti bá ti lọ ni ó wá wà sí náà bá ti mọ̀ wípé ìtẹ̀lẹ́ ànábì ti ń lọ parí nígbà tó sọ pé ọ̀sẹ̀ bíi àbúrò bí ọ̀sẹ̀ tí ó ń lọ wù ká náà wà wá. Ibi ìrajà àbátò bá ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀ta náà tẹ̀lé lọ́la fi nílá wájá ọ̀sẹ̀ bíi àbúrò bí á ní ìdọ́wọ́ tó wọ́n sọ̀ sí ìkọ̀kọ̀ lọ parí. Ìdọ̀tọ́ ìtẹ̀lẹ́ ànábì lọ́sọ̀rọ̀. orí tọ́lọ̀mọ́ tó lọ sí whatsapp tí ó ìdí bá lọ parí ní whatsapp tí ó máa ń lọ so àtàwọn ìtumọ̀ méjì náà ẹlẹ́kẹ̀ẹ́jì oníkọ́lọ̀ ọ̀pá sọ pé àdéhùnsọ̀tìlà tó gbó kéwòn òun àtàwọn sàádé rẹ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá rí wọn ó sì mọ̀ ọlọ́ọ̀sọ̀rọ̀ lẹ́sọ̀ wọ́n lọ́rùn pẹ̀lú ìlera ọlọ́run ọba ló máa dédé òru àpọ̀tán ọmọ níbi táyì ọmọ èyí tó jẹ́ ha ọmọ èyí tó jẹ́ tọ́lù ọmọ èyí tó jẹ́ wà tọ́lù kan àdínà nígbà tó so bàtà wà rẹ̀ ọlọ́run máa pé kó pé kẹ́ ìṣòdì wọn rẹ̀ dédé bó ti jẹ́ mọ̀ pé agbára yóò fi kà ó sábà àlékò ọlọ́run bá wà lọ tó tó sàmì kò fún un náà kọ́ ò bá owó máa ń tàyà sọ̀rọ̀ nípa. يعني فصلوا من الليل مثلا ẹ̀kẹ́ tó bá rọ̀ ní kòránì kíkì lè kìrọ́ àti òrẹ̀ ti tẹ́ẹ̀tì sọ̀rọ̀ àti pẹ́lú àwọn akùnrin ló ń kàkẹ́ sí àkùnrin ló ti wà tó jẹ́ tó láti wọn fákọ̀rọ̀ ń má kàyà ta ìjọba wa wọ̀ ìjọba lè fi ìjọba kan náà kò ṣe tó fi sílẹ̀ pẹ̀lú kó o tẹ̀lé mọ́kàyà tọ́ pèpè alima alágbáyà fún ìdí tó mọ́ lọ. ọlọ́run ọ̀pẹ́ ní ẹ̀yìn àlùkò tẹ̀lé ìdí yìí àwọn kan bẹ nínú ní lọ́jà láàrẹ̀ ẹ̀dá pẹ̀lú ọ̀rọ̀ yìí alima alágbáyà fún ìdí tó àwọn kan wà nínú ní lọ́jà láàrẹ̀ pẹ̀lú ọlọ́pẹ̀ pẹ̀lú owó rẹ̀ tàbí وآخرون يجربون في الأرض يبتغون من فضل الله àwọn ìbílẹ̀ tó wà nínú ní òṣìbá àkọ́kọ́ àwọn ọmọ tíwájú wọn wá jẹ ẹ̀kọ́ káàkiri wọ́n ti rí tẹ́lẹ̀ káàkiri tọ́lọ̀ bá ní wà áàkàrú ṣàfẹ́ áàkàrú náà pé àwọn ọ̀gbìn àbí ó bá àwọn ọ̀gbìn ìbẹ̀ káàkiri ó kòrò lọ́gbà lórí kéde gbogbo nílẹ̀ lẹ́yìn lẹ́sẹ̀ kéde gbogbo nílẹ̀ lẹ́yìn dára rẹ̀ àbí wà áàkàrú nìkan ti múnà fi tẹ̀lé táwọn obìnrin ha ní ọlọ́run ti torí ìgbà yìí ló fi ta pé òfin pápọ̀ ọmọ ẹ̀ pàdé lórí àyà yìí afẹ́sọ̀ pọ́ǹtì mẹ́ta táwọn àpapàjáde ní àyà pọ́ǹtì alákọ̀ọ́kọ́ ni wípé tí ẹ bá ti wò bẹ̀rẹ̀ àyà ẹ̀yẹ ọlọ́run bá ti gba àwọn kúlẹ̀ ní ilá ilá kọ̀ nílá nípa ọ̀rọ̀ tó kọ̀ nílá tó sọ̀ àlejò bíi lágbàdo ọlọ́run ẹ̀yìn alága fi nà áàlì kábà ọ̀rọ̀ ìwà àdúgbò ilé tẹ̀lé tó pọ̀ lọ́sàn-án tó lè fi lè tó dà ó ó fi lè ráyè fi lò tó lò fi lè lè ká mọ̀tán tó yàrá ìrìnà alága fi nà áàlì àwọn wà wà náà tàbí gbogbo wà lọ́sọ̀ọ́ lóru mọ́jọ kó ibi tí ó lè lára rẹ̀ ká kó ṣe há àbí kó ṣe tó tọ́ ẹ́ ọ̀sán kò sí ìlọ́dọ̀ lẹ́nu ó lè ṣe sẹ́wọ̀n pé áyà ìlú kan sọ̀rọ̀ àjẹ́ nígbà tó lọ́wọ́ bá ti bá ti wá ní màdínà tó fi irú táàmù táwọn ibẹ̀ kan ní ní ọ̀sán nǹkan o àmọ́ torí àtọ́wọ́ àpọ́tà tó ti ìjọba ẹ́ àwọn àtàkà ní òṣè ọlọ́dún ní ìtàlá àti náà sọ́lá pọ̀ yìí nígbà tó dé bọ̀dé àti ìlànà ti ṣe bọ̀ ìjà àti bọ̀ ìtàgbé ìmọ̀kọ́lẹ̀ ìmọ̀kọ́lẹ̀ gbogbo nǹkan àwọn mùsùlùmí ètò mùsùlùmí àlẹ́bí ṣe tó rẹ̀ wà ní máyà ti màdínà láti kò tẹ́kì màdínà pẹ̀lú àwọn pẹ̀lú àkáàkì àlẹ́bí ìṣàpẹ̀já yìí wọ́tẹ̀ jíìlì ìlú àwọn bẹ́ẹ̀ sì máa wọn lọ fẹ́ sí ètò wọn ọlọ́mọ kò lè dá ní ìṣe pọ̀ irú iṣẹ́ tó padà kọ́ mọ̀dínà yìí olùdíjìpàgọ́ ara ṣe mọ́tò wà ní àfihàn kíkún ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀bá mẹ́tẹ̀ẹ̀tẹ̀ fáwọn ibi òru ebi wọn tara tá nǹkan tẹ́lẹ̀ nígbà obìnrin táàmù lọ́sàn-án nígbà tí táàmù náà ń bọ̀ òfin ìkàkà tíṣẹ́ rẹ̀ oṣù tó ṣe pé tíṣẹ́ rẹ̀ bá ti rí pé bóyá á ìnira àbí ìdókòó bá ti mọ́ ìlú yóò sì jẹ́ pé ìjọba kàlẹ́. gbogbo ẹ̀ tọ́lọ̀ bá làjọ ọ̀rọ̀ bá ṣá ilé yóò fẹ́ wù ọmọ yóò sì pọ̀ ní ibi tí yóò sì lẹ̀. tó bẹ̀rẹ̀ ká ṣe mẹ́rin pẹ̀lú ẹ̀kẹ́ tó ń dà tẹ́lá tí ó wù kéwẹ̀ yàtọ̀ fún pé ẹ̀jẹ̀ mẹ́sìsì jẹ́ mi ọlọ́wà ṣe mọ́kẹ́ mọ́kẹ́ bó bá ń parí lọ sáwọn mọ́kà mọ́ bá rò àwọn bá parí lọ sáwọn wà ẹ̀ẹ̀kan ojoojúmọ́ nìyẹn ó lè gba ìdílé ní ìlú méjì kìló tàǹtẹ́ tàǹtẹ́ tàǹtẹ́ káfọ́ tó tí ó ṣe tó padà yá ní ìlú ẹ wo ẹyẹ náà máa ti báyà ó máa ń kì máa ń kì máa ń kì ó ní sábà náà máa hmm? kì ọlọ́run lẹ́nu ọlọ́run wo obìnrin orin ìgbésẹ̀ tí ń ṣe nílé ó kọ́ olùdíwọ́ máa wà níbi mọ́ nítorí kò fi jọ máa nítorí. tàbí ìtọ́nà ọba ṣe ìdè òun ló fẹ́ fi yíwọ́ ní ìsìn ọlọ́pàá tẹ̀lé ká sáré fi jẹ́ náà lóbìnrin ṣe ní ẹ máa mú tó ṣe ó wá ní ìwúkò ní ṣe kí wọ́n máa lẹ́wọ́ kọ́ ní kí wọ́n máa tọ́jú tí wọ́n là wọn bá sílá mọ́ wọn. àwọn wá ní iṣẹ́ kan dé wọ̀n ní ọ̀npéjì ìbọn ní. ọ̀npéjì ìbọn náà iṣẹ́ tó lówó ńlá ṣé kò máa jẹun ní ọ̀npéjì ìbọn bò. ẹnì kan tó ń bá bá ń dà sí náà ní ìbọn ló jẹ ní ìbọn lásọ ní ìtàtọ́wọ́ àtúwájú jẹ kí ni ọ̀npéjì bẹ̀ ọwọ́ àríwá lórí mẹ́rin ọmọ náà wà kejì ọwọ́ àkùsẹ́ síta bó ti fi síbẹ̀ obìnrin wá ní tiraka ó bó kò ní ìgbà tó kó jẹ́ oṣù mi ẹ̀rọ mi ọwọ́ àtìlára wọn wá ní sẹ́yẹ̀ kọ́ ìdá àwọn ilé tó bá mi ìwọ́n náà bẹ̀rẹ̀ wá sọ́kùn tẹ́lẹ̀ èyí tó ti ń tẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe dáadáa fún owó ló yẹ kó o fún un ó ti ní sí ọ̀rẹ́ yìí tó bá fẹ́ràn rẹ̀ lóòótọ́ ó lọ pé tó ṣé wò ó gbogbo tó náà bá àpò náà lè fi obìnrin ní òbí omi oṣù lẹ́nu onípẹ̀lú olú náà tó mọ̀ wá ó yẹ kó fún lówó yìí kó fún lówó yìí ẹ̀rọ náà ti lálà tó gbogbo ẹ̀sán ní ìfẹ̀lẹ́ yíwọ́ wọ́n ti yọ gbogbo gbogbo tó náà bá dáwọ́ pẹ̀lú tó wù pẹ̀lú níṣọ̀ rẹ̀ lọ́wọ́ fún èyí sábà fún òkú gbọ́dọ̀ bọ́ọ̀sù wọ́n ti dé kó ní gbogbo ẹ̀ wọ́n kọ́ bọ́ olóore ìlú ẹ̀ lọ́dọ̀ ọmọ ìlú àgbọ̀ kan fún mi nígbà wọn wá ní ìyẹn tí ó bí mi tẹ bá mọ́ ìgbà kan fún bẹ́ẹ̀ tí ó bí mọ́ nígbà àwọn àmì tí population wọn ti rí èyí South Korea Japan ẹ̀ rọ́ṣíà ìbáàdì tí rọ́ṣíà tẹ̀lé jẹ́ ìdí rọ́ṣíà tó gbogbo ẹni bọ̀ tó bá bọ̀ wá ní ọkọ̀ sẹ́yìn tó ọ̀sán ká sí ìdùnnà pé ní ọmọ ìjọpọ̀lọ́ rẹ̀ ìdílé ìjọpọ̀lọ́ sọ gbogbo ìtẹ́sìtì wọn wá ń sùn òun náà mọ̀ sí wọn. ta ló kò ṣe a kọ́lá tó sọ pé wọ́n ti sábà àwọn wọ́n ti ní nígbà ìwọ́n kò máa sáré kiri. ṣé máa sáré kiri bí máa wọ̀ àwọn kò fẹ́ dájú àwọn kò akọ́kọ́ rẹ̀ náà. ó ló kò ṣe sùn. so ilé tọ́wọ́ ìyẹn bá gbé ń sẹ́yìn òṣùwọ̀n gbẹ́gbẹ́ rẹ̀ kó o lọ pé fún ìmọ̀ jẹ́rù irú àwọn ááyà yìí àtàwọn ẹ̀dá fún ìlú ẹ̀wọ̀n ló ń kọ́ nígbà òfin tí kìí fẹ́ sọ pé àlùmọ̀ṣá kọ́tù tẹ́lẹ̀ àwọn ááyà àwọn ááyà àtàwọn ìlú fún kọ́jà ni wa ibi níjọ́ tí wàhálà bá ti wà ó fẹ̀kọ́ máa àtúrákì lẹ́kọ̀ọ́ ẹ̀ máa wọ́n náà ọlọ́run wọ́n rò pé jẹ́ tí wọ́n náà bá ti tíráfù tó wájẹ wàhálà yẹn pọ̀ àbí ló fi fi kọ́ sí ìlú ìtàn mọ̀sákọ̀tù wà láti ọ̀la pẹ̀lú ilé ẹ̀yọ lọ́la àbákàrí oṣù ààbò olùdẹ̀ gbóná gbogbo ẹgbẹ́ ìrẹ̀lá tó ní ìrẹ̀lá gbogbo olùyọ ojú ṣùgbú ìjàmá wà lójúmọ́ tí mo ti yọ fún bẹ̀rẹ̀ náà mo tún wá fún ọ ní jamu mọ̀ṣákọ̀ òní pàtàkì rẹ̀ yóò wá ṣe bẹ̀rẹ̀ bá ti wá ní ẹ̀rí àwọn tó tẹ̀lé bá ti wá mẹ́rin tó bá gbé tó bá tó bá tẹ́lẹ̀ òwò sí kankan pé ó fẹ́ tẹ̀lé ṣe yóò wá gbé ìnáwó olórí kan yóò tí ìjọba náà tó wọ́n ṣe tá a máa dáko káwọn máa dáko káwọn ìlẹ́ta tó ní kò body ah body ẹ̀rì ìpò àfẹ́fẹ́ àwọn ìyá kààrẹ̀ tí láti educational material ní ẹ̀bá ìpọ̀ tẹ̀sí lórí past ẹ̀yìn bí wọ́n tẹ̀sí lórí past àwọn yóò bẹ̀rẹ̀ ṣẹ̀rí àlọ́ kọ̀ọ̀kọ́ ṣe kí ṣẹ̀rí àṣẹ tí n bá gbé ẹsẹ̀ kalẹ̀ àti màálù ìṣèwọ́n wọn ẹ̀ṣin wọn lọ́dún bọ̀bí ẹ̀ bá ní ẹ̀ṣin wá mílíọ̀nù èyí làkàlẹ́ yìí. ẹnu tó fà ohun tó fà ní pé sẹ̀rí àti káwọn yẹn kò yíjú mọ́ ọ̀sẹ̀ mọ́ àmọ́ àmọ́ àmọ́ ọ̀sà ní ilẹ̀ ti fún ìhà wà ìlú làwọn mọ́sàtà tó ń kó wá sí ìwà mímú ìbá tó ń fẹ́yìn àlùfẹ́yìn tó nǹkan tán bá fẹ́ kó pọ̀ wọ́n gbé kọ́ọ̀tù rẹ̀ gbé wọ́n ti kúrò yìí kò sí zaka lórí tàbí ìlú ọ̀sán fún pé lẹ́yìnta alàlùmọ́rù lẹ́yìnta alàlùmọ́sí ti àbíhì wọ́n là ti fáwọn sí ìdí ìsọ́dà mùsùlùmí lórí ẹrú rẹ̀ tó ní àtẹ̀sìn rẹ̀ kò sí zaka lórí nígbà tọ́lọ́wọ́n bá tó fẹ́ kó ṣe pé ẹ̀sìn ẹ̀ máa sìn tó fi lè pọ̀ bàbá lọ sójú ogun bẹ́ẹ̀ni àti málàmárù bá lọ lórí ogun ẹ̀yẹ́ kí n ti ṣe kájí málàmárù bá gbẹ́ ẹ̀sìn lọ àwọn jẹ́ àwọn jẹ́ rọ́ọ̀kì àwọn jẹ́ párí pé ẹ̀yìn ẹ̀yìn jẹ́ ẹ̀sìn lọ sórí ogun èyí ò wá lẹ́sìn èmi tẹ̀sẹ̀ ń lọ èmi jẹ́ rọ́ọ̀jì tá a bá ń rìn ogun tán bá kó spoil of war mẹ́ta ni portion tẹ́lẹ̀ ló gbà ìlú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta ni portion tẹ́lẹ̀ ló gbà èmi ó yọ nínú mẹ́ta tẹ́lá ìlú ẹ̀mọ̀ ní ẹsẹ̀ yín lórí pọ́ṣà méjì ẹ̀yìn pọ́ṣà ẹ̀yìn ọ̀pọ̀ tó lórí òun ẹ̀sìn níta pọ́ṣà ẹ̀yìn ọ̀pọ̀ wọn láti sọ fún ọ pé lè fá rè tó bá lẹ́sìn yóò di sáà mẹ́ta sáà mọ̀ láwùjọ sáà máa ń lè máa sẹ́mà pé ń lọ́sẹ̀ ìbátanilé rẹ̀ lọ́pàá ẹ̀dá pẹ́ sí o. Tòlú jẹ́ máa ń jẹ́ pé wọ́n ní ìdìbò ẹ̀dá máa fẹ́ máa pẹ́ yìí. Wọ́n wá ìṣẹ̀wọ́ máa pé ní ìlú bílíọ̀nù wa. Ìjọba máa ń lé ní wá bílíọ̀nù ní ìlú ọ̀pọ̀ bàbá tó yẹ kí lè. Wọ́n gbé pọ́ọ̀tù fún wọn ní ìfẹ́ǹtì. Tòlú jẹ́ gbogbo ẹ̀ Tòlú ṣẹ̀dá tó fẹ́ fi ń pọ́ ó pè ní àwọn àkókò ìmọ̀kùnrin ètò òkú jẹ́ pé ẹgbẹ́ ti ẹ̀sìn ẹgbẹ́ ti gbogbo ẹgbẹ́. Tẹ́ ẹ bá fẹ́ ṣe mo fẹ́fẹ́ kẹ́kẹ́ tó lọ́ọ̀tẹ̀ ní mo ìbára òun wà fẹ́ra lórí ìtumẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ti pa ẹ̀yìn torí tó bàrà kò ní tó bá ti kú bá ti kú lọ. kẹ́lẹ́ ti lè mọ̀. òun náà ló ti fi kódà lọ́dọ̀ àwọn àpá tí wọ́n gbà wípé èèyàn lè jẹ́ ẹ́ ẹ má máa lè kọ̀ bá àbí ìpìlẹ̀ ló tó ń jẹ àwọn gbogbo ẹni máa ń sọ náà ń kọ́ òun kì í túmẹ̀ pé kì í ṣe àwọn ọ̀sán ní ìdẹ́sẹ̀ yìí èyí ló kéèyàn wá lè má èyí ẹgbẹ́ ìlú òní. tó ilẹ̀ tó bá lù ú gbogbo níta ipò tó dà kan fọ́nà táwọn náà bá lọ pẹ̀lú ẹ̀sìn ni wọ́n pa lẹ́nu. èyí gbọ́dọ̀ fẹ́ pé láàrin ìlànà tó ti jíjẹ àti ìdánwò àmọ́ ẹjẹ́ bíi màálù lóòótọ́ àdéhùn àtúmá ọ̀rẹ́ tàbílá àwọn ẹ̀jẹ̀ látàlú àwọn ẹgbẹ́ ọ̀kan láwọn ẹ̀jẹ̀ mélòó wá sí èyí mẹ́rin tó tọ́ sí ìṣe àmọ́ kìí ṣe kankan mọ́ ẹ̀ máa ṣẹlẹ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ lẹ́yìn sọ gbé kí n tẹ́lẹ̀ lóko wà lọ́yìn náà wọ́n ti wá wọ́n ti àmì ẹ̀rọ. لتركبوها والزينة ويخلق ما يحب كيف يكون جوابا فإنه الحكمة هنا لابي إذا أتى صلى الله عليه وسلم ìgbàwo ni ọlọ́pẹ́nu àná ìgbàwo ni wọ́n ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àwọn òṣèlú ìlú wo ìjẹ́bù ló bẹ̀rẹ̀ خيرا كان ذكرا محرما لهما يقول عليه خيرا طيب محرم ولا فكل في بعض Islam wà lápàánù jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ sínú gúrù máa jẹ sí fẹ́mọ̀ yàtọ̀. Ìyàtọ̀ ní pé Khaibá òṣèlú máa jù. Àwọn ìyàwó ìgbàlẹ̀ Khaibá àwọn ìyàwó ìgbàlẹ̀ Nàìjíríà, Tàníkù Màlẹ́ ọ̀rọ̀ ìjọba. So now, this part is so much people are trying to take it away. How you are allowed to take it away? And I don't want to do it. some of us are going to harm. So everything you said about going we need to come back in. Back in the, this one. Hmm? Two of us are going to come back in torí irú àwọn àyà yìí náà ni àwọn apá ìmọ̀ àlùmọ̀ṣàkọ́tù tẹ̀lé òde. Tòṣe wà lọ́dún wo yìí? Tẹ̀wá bá lóde Islam, ẹjọ́ ẹjọ́ Islam tó ti wà. Ọ̀nà tá a fi tẹ́lẹ̀ ká ta pé káwọn obìnrin yòókù sílé títà fi ìṣirò táwọn kèbèrè ní fẹ́ tí wọ́n títà ẹ̀kọ́ ṣe lò. bẹ́ẹ̀ ìṣèjọba àti yẹ owó tí wọ́n ti títà ẹ̀yìn tẹ́lẹ̀ náà bá rí sọ wípé owó tó tẹ́lẹ̀ mílíọ̀nù dọ́là iṣẹ́ ìtẹ́kọ̀ọ́ lọ lè máa fi lè máa fi lè rí ìmùsílẹ̀ máa wù obìnrin kọ̀ọ̀kan tó bá lè bí màá máa báyìí owó pọ̀ sí ẹ̀ka tó bá bí ẹ̀yọ̀ lọ owó tó lè báyìí lọ́dún ní ìlú ẹ̀yìn ẹ̀yìn wọ́n mọ̀ bí wọn lórí. owó lẹ́sìn síbẹ̀ tó bá ti wà tó bá ti wá tó ẹ̀ tó wà sí. ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tó kìí sọ̀rọ̀ tó fi ìlú kékeré o àwọn ọ̀pẹ́ bẹ́ńdà gbogbo àtàlélọ́pọ̀ lókúlò wọ́n ní wọ́n ní wọ́n ní ó ti dára ní ọ̀pọ̀ kò sẹ́ni kẹta bí wọ́n ti wà lánàá ẹ̀yẹ wọ́n àǹfààní àgbẹ̀ni ọ̀là ọ̀sán àtúnà àkọ́kọ́ gbọ́dọ̀ ìgbéyàwó ìgbéyàwó tó ní gbogbo tẹ́tọ̀ mọ́lẹ̀ tó tó di ìgbùn ọ̀lọ́rẹ́ tẹ́lẹ̀ fóun fẹ́ tó ló ti máa ń ṣe tó nígbà àbúgbà tí bàbá wọn wá sẹ́ẹ̀dì ẹ̀rú tó tó ní bàbá ànàmọ́ àpapọ̀ ìdí bàbá mi sẹ́ẹ̀dì ní bí ibi ibi jẹ́ mú jẹ́ tẹ̀lé bàbá mi sẹ́ẹ̀dì kò tó kìí kan tó fẹ́ bàbá ànàmọ́ àpapọ̀ ni ẹ àwọn ọ̀gá gbogbo àwọn obìnrin nù èké tí àtúmọ̀ àwọn àbúkà àpàlà bàbá yìí bàbá yìí ló dé kúndó tó ọ̀rọ̀ òdòdó àbúrò bàbá ànàmọ́ àpapọ̀ ẹ̀ ọlọ́kọ̀ọ́ wà lọ́rọ̀ ètò yẹ kí ìjọba ẹ̀sìn kó ṣe èyí ti fi bá àkómọ ilé ìkan tí àwọn afẹ́fẹ́ bẹ́ẹ̀ fún yà káwà ní nígbà táwọn olùdó wọ ọmọ jáde òkú wọn ju ọmọ jáde ìṣẹ̀lá obìnrin méjì ọkàn oṣù oṣù ṣẹlẹ̀ ọ̀sán orí táyì tí ó sùn wọn àdúrà jẹ́ táyì tí ó sùn ọ̀tọ̀ ń kú bẹ́ẹ̀ owó àwọn àwọn ọ̀rọ̀ tó bá kàn sí bá ọwọ́ àti mọ́tò jáde bóyá lọ́kùnrin yóò lè bá bẹ́ẹ̀ tó tàn jáde lọ òfin hàn àti orí kan pẹ̀lú láàrín orí ìlú jáde ẹgbẹ́ ìjọ òfin àkọsí náà báyọ̀ ilé tàbí ìjọ tó gbà náà báyọ̀ ilé náà báyọ̀ ilé tó tó yẹ nígbàtà tó yọ rẹ̀ láwọn nígbà bá ti lówó ẹ̀ tẹ̀ káàkiri èyí tó máa náwó nígbà tó àwọn kan owó dé àwọn kan yọ àìlè nílẹ̀ àyọ̀sánilẹ́sàlá nígbà tó ti pé fọ́nṣọ́n tàbí rẹ̀pọ̀nsá nílà pọ̀ láwọn bá jí ọ̀rọ̀ ìyáwó yẹn. Ẹ̀sùn máta tí ó ti pèsè ìbádà. Nígbà tí màá nílà tó bá òdìpé ọlọ́run bá ti bẹ́ẹ̀ náà ló ká gbọ́ àbójútó náà ṣe. Nígbà irú bàwọn náà ló jẹ káwọn ọmọ tètè bá dàgbẹ káṣe síríọ̀sì láti irú ọ̀nà kan ké kura ti dé ẹ̀mẹ́ ìjọba ta àtùmárí kọ́mpútẹ̀lẹ̀ kọ́mpútẹ̀lẹ̀ ẹ̀ ẹ̀rọ̀dẹ́rẹ́ pẹ̀lú òun jẹ bá gíráǹdì mọ́ ìjọba tó wá ń dàgbà kan kí kan wá ń pọ̀ lọ́wọ́ fá wọn ní wọn fẹ́ ìbámu wọn ní wọn kọ̀ kí kan tàbí ìdílé náà tó pọ̀ lọ́wọ́ ẹ̀yìn ti di èké àmọ́ tá a bá lọ fi ní dé ìgbéga tó ń ṣe ìbáadà yìí àwọn àti ìkánú ẹ̀dínyà àti àti mọ̀táyì àwọn bẹ́ẹ̀ fún àti bádà pé ní olú rẹ̀ wú olú rẹ̀ pá ẹ́ kò ṣe bádà àti ọdún tó bá bàbá ní àwọn tó máa ń lọ́tẹ́ nílẹ̀ rẹ̀ yóò yá ọ̀rọ̀ ìṣẹ́ ẹgbẹ́ ọkọ̀ ní ọ̀rọ̀ àwọn akọ̀wà lẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ìjọ nígbà tó ọ̀rọ̀ bá pè é ní ìjẹ́ pàlápọ̀ fún ìmọ̀ ọlọ́run ọba wo pé nígbà tí sàmẹ́lì ti ń pọ̀ nígbà láti náà sábà sọ wílá lọ́dọ̀ pé lọ́sàn-án òsì ní ìgbàláyé nígbà táwọn iṣẹ́ ti ń wọbẹ̀ kọ́wọ́ ohun kékeré máa sọ̀rọ̀ nípa pé kò wá ọdún yóò ṣe wàhálà lọ́sàn-án tó sọ̀rọ̀ lè ṣe ọ̀nà orí tó bá sọ̀rọ̀ kú máa tẹ̀lé sábà èyí jẹ́ alákọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì orí kan náà ọba wa tí máa ń tọ̀ gbogbo táàṣì tí máa ń tọ̀ gbogbo táàṣì gbogbo kàtà ń sọ̀rọ̀ sí wa tá a bá bẹ̀rẹ̀ ní ìlà ọ̀yọ́ lọ tá a sì tẹ́tù tá a sì darí lójú àwọn ọlọ́run ó máa bá wa ṣe ìṣesí wa dára yóò fi ní ìgbà ló bá ka yà á lámù ẹ̀wọ́n lọ́dọ̀ yà sàkóso náà bá wo ojú rẹ̀ iná rọ bá káà di màlẹ́ ẹ̀kọ́ jẹ́ ọlọ́ọ̀bà rẹ̀ mọ̀ ọlọ́ọ̀bà rẹ̀ mọ̀ ilé mọ̀ ilé mọ̀ tí kò fẹ́ tán ti tán kò jọba fi yílẹ̀ kí ni nǹkan yìí nígbà tí ìgbà tí àwọn nǹkan ṣẹlẹ̀ sí ìlú òkú bóyá àbúrò ọlọ́ọ̀bà ti sí náà fáwọn ìṣòro àwọn ọlọ́run ní àsìkò gba wọn ní bísàkì wáwó ìlú òmù gbogbo dáwà tẹ́lẹ̀ padà wà ló jẹ́ nígbà yà ẹ̀sìn tó kìlì lórí ọlọ́wà ti tó lé gan gbogbo àwọn wà ní wọ́n ìgbò tó wà kílẹ̀ àkàrí jùlọ bí ìgbélé wà ní wà tó ṣe ọlọ́wà lójú olùkọ́ nígbà tí wọn kó àwọn máa ń gba títíta ilé kí wọn lò ọba tí wọn máa ń gba dọ́là ní wọn ọmọkùnrin àtẹ́lẹ̀ àdúgbò ni wọ́n ti ń kọ́ àyíkò àdúgbò ni wọ́n ti ń kọ́ kódà wà ó ẹ̀ ti sanwó ẹ̀ ti rẹ̀ náà ẹ̀ ti rẹ̀ náà ẹ̀rú bá wọn náà torí bá àwọn ọmọ bá wọn ojú ha ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ tó ń lẹ́ka àjọ kò kó káwọn bá ti ń ṣe é kọ̀ ẹ̀ kọ̀ ọlọ́ọ̀ni ń kọ́ mi gbọ́ ń kọ́ mi ló sì ní èèyàn wá lọ púpọ̀ láti wá wà nínú nàìjíríà tí wọ́n gba fọ́ọ̀rì kọrin ayélujára àwọn ẹ̀ẹ́dì kíkó bí ìbá lè rí bá yẹn ọlọ́run ti mú ẹ̀ẹ́dì tó dùn ún tẹ̀lé tí bá ń ṣẹlẹ̀ báwọn tó bá ti lò bọ́lá bá ti yóò yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sọ kí ni ìtàn orí pé ọlọ́run bá wù ú ìṣesí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó fi rí pé àlùmọ́ àná ni ó ní látẹ̀ka ti tò báyìí áńtà àti iṣẹ́ fún ẹ̀ kí nìkan yẹn ọ̀nà ìgbà tó yẹn máa fi ń ní ẹ̀sìn yá ah, mo ní rí bí ti lè ṣe nù ọ̀nà wa dákọ̀ ìpínlẹ̀ nípa ìtàn ìtura. Hmm? one àwọn kan bẹ tí wọn ò ní ṣe àwọn kankan tó ní wípé wọn ní ìlànà fẹ àlàáfíà àwọn wà ní sọfẹ nìkan ṣe àlàáfíà wọn àlàáfíà gbẹgbẹ là á fi ṣe ẹ̀sìn ọlọ́pàá ló kó yíwa pé à ah, bàbá tí àwọn kan ní kálá àti ọba ti ọdún. قل تستحقق قل علم أنت يكون منكم مرة ọlọ́run tó wò pé ókè ẹ̀dẹ́ náà bí náà bá rẹ̀ ọkà ní ìbá rẹ̀ lé àwọn kan bẹ tó ṣe wípé àwọn fẹ́ ṣe ọ̀rọ̀ jẹ́ ìlú tí wọn àwọn fámìlì ẹ̀ àṣìṣe àdùn lẹ́sìn ìdáàbòbò ìléyà lọ́wọ́ àìsàn àwọn engagement tó ṣe pé ìgbésí ayé fúnra ara rẹ̀ fún lórí ìgbéyàn sí láti lè ní ìgbésí ayé dáadáa pé ìjà ọ̀rọ̀ òwò wá ìná àti ìkọ́ṣẹ́ wá ní ọ̀rọ̀ àti àgbẹ̀kọ́ṣọ́ àwọn eléyìí ìgbésí ayé ó nílé tọ́lá ọ̀gá tó nígbà tó lè mọ̀ sí náà àwọn ọ̀dọ́ ìmọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀nà kàdà gbà á ní ní pé ìdámọ̀ àwọn àgbà tó lọ wọn ni pé ló pé pé ilé ló. a lè àwọn ọmọdé kò bẹ̀rẹ̀ náà a lè ní pé àwọn ọmọdé àtọ́jọ́ ìdí ìdí èdè tó. ẹ wá wọ́n ti ṣe ẹsìn ní ìlú ní ìṣòro àwọn ọ̀gá ọlọ́run ọba ti ní ìsìlámù òkú náà sì ní omi tó gbọdọ̀ rí. Àwùjọ tuntun ní òye ìdúró nìkan pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún. Ẹ̀nà ọjọ́ ìjọba ti lọ́dún lọ. Ẹ̀rọ ti wo áyà. Áyà ayẹyẹ nínú àwọn ọkọ̀ yà áyà mu àwọn àbá nínú ìjọba ìlú sọ̀bá lọ. Àwọn ìlú sọ̀bá lọ mọ́ta. Ìgbà tí ìgbà tí ń fẹ̀ ọlọ́run bá mọ̀ ìpè jọ pé ilé ìlú tó ń dàgbò tó bọ́ tó bá ilé ẹ̀mú tó ní géèjì ní ìjọ ní bọ́ wọ́n fi àwọn táwọn ti dé ìtura owó bó bá ẹni pásítọ̀ wọn ti àtọ̀ ẹ̀mú òun náà ní ìwúlò lọ́sílẹ̀ àti ìwúlò òun náà ti àtọ̀ ẹ̀mú náà wúlò àyẹ̀wò tó bẹ́ẹ̀ náà ló bá máa wo bí róòlù bẹ́ẹ̀ bá fi èké ìlà ẹni tó ṣe pé òun ti àǹfààní fún ara rẹ̀ nìkan kó mọ wá sí ìgbé òòlù tẹ̀sán wúlò fún ìsìláàmù jẹ ní káàkiri bá lùsùn máa lẹ́nu yẹn. bẹ́ẹ̀ ni fún òkúlé lè so ó dúró ẹ̀ ṣe ìṣù àwọn tó ṣe táwọn ń dì mú òun ni ìtàkùn pé ìgbésí ayé fara yóò fi gbó ọlọ́wọ́ bá ń bá ti wà á pàgọ́ ẹ̀dùnmọ́ ẹ̀dá ìjẹ́kọ̀ọ́ ìgbàlódé jẹ́kọ̀ọ́ ìgbàlódé ìtumọ̀ pé èèyàn máa ń wo islam àti ìkọ̀ọ̀múná religion ẹ̀sìn tó fẹ́ tó ń kálukú lè wọ́n ti fi róòlù jẹ láwùjọ kódà tó wá lè fẹ́ ibi tí ń ti mú yẹn òun ló bá jẹ́ kí ó má lè sọ́ọ̀bù tó bẹ̀rẹ̀ láwọn náà á pè é. ẹ ẹ wọ́n gbàgbé ẹbí bá ti ṣe lóyún náà pé ó sọ pé apá kéde ìjọ dáwọ́ ìlà pé náà bá ọ̀rọ̀ ìrìn àjò náà ẹni tó náà bá ní lọ́dọ̀ láwọn náà ó wà lórí òde dáadáa ní ìṣe tó bá ti kó òun náà bá wúlò lọ́dọ̀ náà wà náà lọ́dọ̀ nígbà náà ọ̀lé òde lọ èmo sì ẹ wà láwọn káwọn lówó náà wọ́n ọkọ náà. so nígbà ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn iṣẹ́ tó ṣe pé ìgbésí ayé fún ara rẹ̀ náà ó nílẹ̀ wọn náà wọ́n sọ̀rọ̀ pé ẹlẹ́ẹ̀kẹta àmọ́ ló ń lé màtọ́ ní ìkọ̀mọ́ àwọn tẹ́tẹ́rì rẹ̀ ń ṣe nítorí pé àdúgbò ló ń ṣe sábàbá sọ̀rọ̀ kẹrin báyìí ìwọ́n ń ṣe fún ara rẹ̀ òun unity family fòlù but at the level of the home market ká àwọn ọ̀rẹ́ kan ṣe òun náà ti ṣe hàn. في سبيل الله فوانتا ولي وعلي ميتا كما قال أن تلقوا في إيمي كنتين من تسلنا ونواقل لن يورانا نتسو زيفات كفاية المجوانا ẹ̀kọ́ àwọn akọni tó ń ti bàtà àwọn akọni tó ń tọ́lá pẹ̀lú àwọn akọni tó ń ti hàrà. Fọlá pẹ̀lẹ́ tí wá jihad tó yàn lọ́lọ́ kò ní àwọn ẹ̀sọ́ tó lọ́lọ́ tó lè fi ọ̀rọ̀ dáwà ọ̀rọ̀ kí ní kẹta wá. àti jihad olówó mọ̀wá wọn rẹ̀ kàkà. Òun ó ṣe kọ̀ nínú kí iṣẹ́ ìṣe lára wọn òun wọ́n sẹ́kọ́ kàtígórì ibi ibi tẹ̀ lọ́wọ́ àdúgbé òun ti mú kàtígórì ayé ní ẹsẹ̀ẹsẹ̀ òun wà dáfà lórí ìbọn àwọn ọmọdé kọ̀ọ̀mí ìlú bá òun lẹ́yìn lọ́nà ọba ní báàkì nílẹ̀ ọ̀dàkà wà pé tẹ̀lé ìlà fún àwọn akẹ́kọ̀ọ́ zaka pé tẹ̀lé ìlà ayé ìwà ilé wà láàárín àyè náà ẹni wọn alábàá ìlú ọlọ́run wa pè lọ́nà táwọn olóògbé dúró ọkọ̀ọ̀kọ̀ fún àwọn àtàwọn ọkọ̀ ìjẹun náà pé kò ká pàṣẹ èso kan nínú ọkọ̀ ìjẹun kan ní àti ọdún ìtẹ̀lé ìtẹ̀lé ọwọ́ aláwọn àtàwọn ìgbà àwọn iṣẹ́ àwùjọ ìpamọ́ tó àwọn fẹ́ẹ́ bí káàkiri náà lọ́wọ́ irú nǹkan tó kọ́ tó ilé yòó kí ló kó sí lọ́wọ́ inú àtúntò wà dákàlà sí ìdáríkà ẹ̀rá kátó tòwó tí àwọn tó bandi lò fẹ́ kí bá ń lè mùsùlùmí bá ń lè mùsùlùmí dáre ẹ àwọn náà bọ̀ ìdájọ́ mọ̀ wọ́n sọ wà rìbá rìbí náà wọ́n tàbí bẹ́ẹ̀rù jùlọ àbákọ̀ nígbà òun tó wá pàdé sọ àti fẹ́ẹ̀lì dára ìlànà méjì ìbáàdì rẹ̀ fún pé à ń tẹ́lẹ̀ àwọn ẹni káàkiri ní ọba pẹ̀lú ọ̀rá ọ̀rá dá kó lòó ní ṣubú ní òun. Sọlá àwọn àti ìdíkú yóò wá ní àyà pé àdúmọ̀ ìlú ọ̀hún wọn gbọ́dọ̀ fẹ́ràn pé orí tó ń wò náà lòun bá sí ìlú ìyá wọn. náà ẹ wà á ní bí ayà ní àrárá pẹ̀lú tó ń tó ọlọ́run ọba ó fẹ̀sẹ̀ àwọn akópa àwọn tó ń ṣe jihad ní tàbí ìlú àtàwọn tó ń ṣe lẹ́tọ̀ ọ̀sọ̀ pé ilé àwọn sàhábà wọ́n ní في آية عموما تصل القليلة في التجارة فقط وقال الثالث استوى الله بين المجاهدين والمتقدمين المرحلة قال الله بعد كتاب عن مجاهدين كتاب عن يسوعنا نسيب ثلاث كتاب من كل الثقه àwọn àfa àwọn sọ̀rọ̀ ìdọ̀tà àwọn kò ní mọ̀gbìnà mọ̀gbìnà kí ni mọ̀gbìnà àlùmọ̀ká àlẹ́rì ìrọ̀lọ́nà òdúró ṣe é àyè tí a ní sáàbì yóò pé ó láìsí kápá náà náà ní ìlọ́dé náà pé ọ́ìn àsìkò àbáyé kàkà kéré yìí lóòótọ́ ó láìsí kápá náà ó wá túmọ̀ òkú pé àwọn àmìlì àgbà náà ẹ̀sìn fún ilé ìdáhùn ìsìká ìdáhùn ní Nàìjíríà bí ìyàbá ń wá bí kíkò tó kọ bá pọ̀ sí i wọ́n kọ̀ bí omi ìwé mọ̀dínà ẹ̀ èyí ṣàlódé ìdúpẹ́ ìdúpẹ́ wà lórí ìsinmi rẹ̀ lọ àmọ́ tí òun wá lé ẹgbẹ́ kan tó kọ́ ó wá bọ̀ ẹ́ náà polówó ekolo yọ wọ́n ti kọ́ fún mi ẹ̀ ẹ̀jọ̀ àwọn ọkùnrin náà òun dá a fún àwọn ọ̀bẹ̀ wọn yẹ́n máa kó jáde kó láì tó nílé ìtàwọn ilé bá a bá ń sọ̀rọ̀ ní nàìjíríà èyí tí gbọ́dọ̀ náà rí ní àpòlì tí kò yí aṣọ tó tẹ́lẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ bí rí náà nígbà tá a sọ̀rọ̀ ọba àjọ ẹ̀dọ̀ stage àbí ọ̀gbọ̀n stage yíyá second in command àbájá ọ̀gbọ̀n stage tán Abíọ́lá ọ̀gbọ̀n stage sólẹ́tàn ìbẹ́rù ìdíyẹ ọ̀gbọ̀n stage òbí bá ń bọ̀ tòwòsí ilé àwòlọ́wọ́ àgbà ẹ̀hìn kí tó bá ti fi kò sọ pé kí ní ìlànà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ pàápọ̀ ó ti ní gàgà sí nǹkan ẹjọ́ pọ̀ nígbà fọ́lẹ̀ yìí náà padà owó síta fọ́yá kí ní àtò mi kò sí bá ọ̀tá wa látọ́gùn àwọn àtà ilé ibù ìjọ ti ìlà ṣe àgbẹ̀yẹ̀bọ̀ òfin lẹ́sùn olùsí ìsinmi ẹ máa wọlé ma bàbá tó dẹ́gbẹ́ kẹsẹ̀ ń kalẹ̀ dọ́kítà àbẹ̀tà ló ti dẹ̀ gbòòrò ọ̀dọ̀ lórí ìdí kẹsẹ̀ jẹ́nẹ́rà ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àkàrẹ̀ tí ó rí kan tó sọ àkàrẹ̀ àbí christian university because ẹ̀ ló sáré lẹ́yìn òkè kọ́lọ̀ kó kẹ malam kú ìtàlọ́ padà dé kọ̀lẹ̀ kàkàlà ọ̀gbọ̀n tó ẹ̀rọ àwọn ẹ̀kọ́ wá láti ọ̀nà obìnrin ẹ̀ pẹ́ẹ́pẹ́ ìtàlẹ́ ẹ̀kọ́ tí èyí ẹ̀tọ́ ọba tẹ̀lé àtẹ̀lá bá wa dr kébìlì mustapha àwọn náà ti ẹ̀kú tẹ̀ pé ìrọ̀lẹ́ àwọn ń bí ọ̀sàwẹ́ ti dàí náà. Tọ̀yìn tó bọ́ bá mẹ́rin ní sẹ́lẹ̀ tàbí náà. Ní sẹ̀rẹ̀ sẹ́lẹ̀ bá sọ. Ẹ lọ sí ìta tí ó jẹ́ lọ rí. Ó ní pé àwọn ẹ̀ka ti ní ká ìjọ ti da ṣùgbọ́n tó máa ń tẹ̀ ká ń náà sọ. Ìjọba kò ní ká ń bẹ̀. Kò ní ká ń bẹ̀. Kọ́dà ta fún wa rí ibi ìdí máa ń bí àwọn àfáà tí wọ́n padà wọn fún wa lágbàgbà. Ní ṣe èmi ní ti gbogbo àwọn àfáàjọ kò sẹ́ni kankan owó tí kí wọ́n wá tó kúta láti lọ ní kò tó kẹ́tù ìdádó kúta bọ́ọ̀tù ẹ̀tọ́ gbọ́dọ̀ rọ́kàn kànà ṣé kàdá àkàrà lórí mọ́tà tí wọ́n náà ti tú àti òkúta ṣé kàwọ́ sí àdàdì àfáà tí wọ́n tẹ́ dájú àdàdì àbẹ́òkúta ń kú sí àbẹ́òkúta ń darí ọwọ́ ṣé kàwọ́ sí àbẹ́òkúta mú sí akéwù sọ́mọ́ ẹ̀mí bàbá àti bàbá ti lọ́mọ abẹ́kùn àwọn àti lórí àwọn tó wà lábẹ́kùn sáà ẹ̀hẹ̀n tó mọ̀bínà náà ẹ̀tún bá mọ̀bínà ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí nìkan ara kí nìkan kọ́ ara náà ló ń lé mọ́nà rẹ̀ fọ́ra bí wọ́n lè tó ká gbọ́n náà kẹ̀kẹ́ pé sàmàgbà wọn ní kò fẹ́ sílé kankan kọ́dà tó wù rẹ̀ lẹ̀ àpá àná mọ́jà bá ti di o èyí lẹ́yìn náà bá wá sí ẹwà tó ń lọ. ọjà ní ìlú ọwọ́ ló kú pé ẹni máa sọ pé ṣe ṣe tó sàrà sí àyè ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ́ máa sà sí i. àmọ́ pé tọ̀wọ́ náà kó gbá lábájá ọmọ olúwo lè dá mọ́ ọ lọ́wọ́ yẹn àwọn náà kì í di tiwọn náà nù. àwọn bàbá wọn máa ń gbé kó ṣe ẹsẹ̀ ní ẹ̀kọ́ wọn ẹ̀sìn bàbá ti gbé náà ní ìlú ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀sìn tó ìlú kọ̀ọ̀kan ló mọ̀ bí ìṣòro àwọn olùkọ́ ló tẹ̀lé ọgbọ́n àwọn tó rán ní àwọn kan ló tẹ̀lé ọgbọ́n àwọn dọ́kọ́ àwọn òní àtọ́sẹ́lá wọn lè yíyá àwọn òní àwọn ọ̀rẹ́ níjẹ́ ìdájọ́ wà àwọn ìlú lọ lóyìnbó àwọn àwọn tó dà bọ̀. Àwọn àwọn tó dàbí ìdí wọn náà bí ẹ bá yìí. Ẹ máa ń bá wọn bá wọn bá tó bọ̀ sí ìdí náà yìí. Ìṣe ìyẹn àlùmọ́tá àlẹ́sìn yẹn tó lòlú ṣe é. Àlè tó ṣe pé láti rí ìtàn bẹ́ẹ̀ wọn ṣe. ìṣòro àwọn ọmọ àti yóò fẹ́ lọ́tọ̀ rẹ̀ kó jẹ lọ́kùnrin òun lẹ́yìn ibi tí ṣe ara wúlá àlàyé mọ́tò ní kò ẹ̀ kò lè ṣe ibi tí sáàbì ọ̀gá sáàbì tó pọ̀ ní ètò ìjọ tó bá ti dé bá ti láti ìmáàmà ló fẹ́ gbẹ̀gbẹ̀ nǹkan ti ṣe náà so mọ̀bílẹ̀ ẹ̀ ọwọ́ ìgbàlè wa ń bẹ̀rẹ̀ tí sábà fẹ́ sọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ àbúgbà kí ni tí wọ́n gbé ìdájọ́ ìlú sáàpọ̀ ńlá ńlá ń pè dàbí sọ pé ń pè ọ̀rẹ́dẹ̀ kí ọlọ́run ọba tó fi ṣe ọtí àwọn ńlá òun ti ta nínú ìpínlẹ̀ láti ṣe ìwọ́n tó àtàkọ́ ìdílé àbí òun ìlà tó bọ̀ tó ní ìlà ní kìí ti kàyẹ̀ lẹ̀ tábà sílẹ̀ náà ló ń sọ wípé àlẹ́ ìlà yẹ̀tẹ́rí o yẹ̀ni màlúlẹ̀ òwúdúdá àkọ́kọ́ yẹ̀dú ma ìlẹ́sìn òwúdúdá wà á wọn bẹ oṣù pé ìdè níta ọ̀sẹ̀ òwú jẹ́ ìlà nǹkan ini ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ ní tẹ́lá eh, ní ni ẹ méjì nìkan tó lọ sẹ̀mí. bọ̀dé ìgbẹ́ni ìjọba wa ti ń bẹ̀ ṣẹ̀lú wa ini, lo màgbéńtà tó bá gbéra bá ti lòpó ìgbé mọ̀ṣápọ̀ wàhálà kó wà pẹ̀lú ìrìnàjò ìrìnàjò but mọ̀ṣápọ̀ ò ṣe mẹ́jọ. Bẹ́ẹ̀ mọ̀ṣápọ̀ lè mẹ́jọ kò Because the same distance tẹ́lẹ̀ orí tẹ́lẹ̀ ah, ó ti rẹ̀ ní ọ̀pọ̀ boleh lẹ́yìn lẹ́yìn lọ wọ́n mi kíkà láti lè ká láti. bí sẹ́lẹ̀ àbálọ́ lóru nílẹ̀ ilé mi fẹ́ tó sí kò fẹ́ kó wà ní bàtà á padà ní àwọn kan lára. àwọn kan bẹ káta àkókò tó sì ti kàn òun wà kú so illa àwọn àwọn òfin wa pé alẹ́ ìlànà إذا كانت غير منضبط إذا كانت غير منتشرة منتشرة في إلا قوبات الفاتحة في دبي يلوكي ولم تكن منضبطة وتم يجب تم يجب قل الحكم بما بين نفسها iṣẹ́ ìsáàbù gbé ìdájọ́ lórí nílà á gbé ìdájọ́ lórí yìí tí wọ́n mú nílà yẹn wá. àwọn ẹ̀sìn ló sábà múlò sọ̀rọ̀ pé yẹ́pùrù ìmọ̀ ń pọ̀ sí àbá sáàbù kí màtá pọ̀ sábà tẹ̀lé lóòótọ́ o ó lè mọ́ tẹ̀lé rẹ̀ ní sábà ní ìlà káṣẹ kọ́tù mọ̀bínà rẹ̀ ní ààyè gidi màṣàpọ̀ tí wọ́n wá bìkan tí kì bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kí ẹni tó gbé plé ìyẹn làwọn tí wọn ò fi fún ọgbọ́ yìí àwọn ń gbé tí màṣàpọ̀ rẹ̀ à ìbọn màṣàpọ̀ òsì lẹ́jọ́ ee kò sí lẹ́jọ́ tó ẹ fúnlẹ̀ bá bá ṣe ó yẹ kó fẹ́ tó ń bá ju ẹ ṣe lọ sí kan àtẹ tó ń rìn lọ sí ìdájọ́ ọ̀rọ̀ ilé bá a sọ fẹ́ ṣe láti ṣùgbọ́n má ti gbọ́dọ̀ àmọ́ tó bá wọn àgbà pé ṣé sábà ń sọ àwọn ọmọ wa sábà sábà sọ sábà sọ yàrá yàrá lọ ọlọ́run ni ẹ̀yẹ ti yára ní náà lọ́wọ́ tó lọ́wọ́ Fọwọ́ Fọlá Jùmọ́ Àlékún àti Kápsùlù Nàìjíríà láti ọ̀rá tó fẹ́ láti kí ẹ bá tó bá mú kò tẹ́tẹ̀ ìwé kẹ̀kọ́tù wọ́n ẹ̀kọ́ ìwé ilé pépà yẹn náà kúlẹ̀ ní ẹ̀kọ́ àwọn akọ́rù ní bọ̀tọ́tù bá ní ọ̀tù wà bẹ̀rẹ̀ ó sì tẹ́tẹ̀ yẹn náà tó lè láàpọ̀ bá wàá fi lè pa ọ̀rọ̀ aláwọ̀ tí yára mú mọ́lé àti yára mú mọ́lé àtọ́lá ilé tàbí tó ń dẹ̀rùn kúrò ìsọ̀kọ́ ọkọ̀ tàbí ìnà ọkọ̀ àti báyìí lọ́wọ́ àti ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ sai ma sa ina da liman ne farko na tijani ka sallah nan da hukai sadaqatu tasaddaqa Allahu biha alaykum afdal release tọ́lọ́mọ ọba tó ti ṣe tó tó tó kù ẹgbà pépà tó máa tẹ̀kọ́ ọ̀dùn mọ́ sáfàlù náà tó àwọn káfíńtì sáfàlù gẹ̀gẹ̀ ní ilà àkọ́kọ́ àpèjẹ òun ni mọ̀dínà ilà rẹ̀ ẹ́ fi àpèjẹ ìgbàgbà ó pọ̀ ó pọ̀ ọ̀rọ̀ nípa pé màá ní tíwá tí ó rẹ̀ kò ṣẹlẹ̀ àbá ètò ìmẹ̀jọ ẹ̀dá tó tó kàn òun náà lẹ̀ máa ń rí níbi pé ó ní ó kálukú pé tá a bá lọ́mọ bá bàlágà kí la ní ìtọ́jà ó ti dé ìlú òkú ètò yẹ kó jẹ́ tẹ̀lé òní wípé tó bá ẹ̀kọ́ kùnrin bá ta ó ti dé lẹ́gbọ̀ ọmọ ọkùnrin àbí ètò kó lọ́wọ́ àyè mo bá fẹ́ yàtọ̀ tó àwọn ẹgbẹ́ mi lọ. tẹ́kọ̀ obìnrin ní àbá ní ọkọ̀ náà ilé ẹ̀kọ́ ọmọ obìnrin tẹ́kọ̀ náà bá tún máa ń gbà fọ́ ọkọ̀ olórí. tọ́tà bá wọn ká àwọn ọ̀gá tá àwọn ọdún mọ̀ pé àtọ́wò obìnrin bá fẹ́ pẹ̀lú ọmọkùnrin tó bá mi lánàá ìlú ọmọ obìnrin tó bá ní káyì ìyẹn wà sí then ṣùgbọ́n káàkiri wípé a tọ́mọ bá ti wá pé fi fún yẹ kí la ti màmí nàá òkọ́ máa wọ́n lọ fẹ́ pẹ̀lú ìpínlẹ̀ tí ò wá ní sí fásitì ìpínlẹ̀ tó dáǹtẹ̀ ní gbogbo àwọn gbọ́dọ̀ nígbà tẹ́gbẹ́sọ̀ yìí ìyàtọ̀ ń wà láàrin ọmọ kan sọmọ kan ẹ́ tí ẹni náà ẹni tí bàrẹ̀ náà kò lè hàrí ọ̀gán mi bàrẹ̀ tí tí ìkòlè rà kó lè yàtọ̀ yẹn káwá méjọ yẹn papọ̀ àwọn ẹja gbé sí fifty ẹ́ ẹja gbé sí fifty ẹni bọ́ọ̀dì tó bá ti gbé fifty ẹ̀dà pé olùdọ̀lára ó dá ní nǹkan tó yẹ kó dájú tí ó máa yá kọ́ ìwò ìgbàgbà ìkọlọmọ nínú àkọlùbàrà náà so irú kí táwọn apá àtẹ́mọ̀ nínú yìí àgbẹ̀mọ̀ ní àyà yìí ní ìpínlẹ̀ kí ní pẹ̀lẹ̀ náà tẹ́lẹ̀ máa tó ìjọ olùdókòwò tó ọ̀fẹ́ tó kọ̀ fẹ́lẹ̀ kàfí sáà mùsùlùmí nípa pé ìyàbọ̀ lé ìdòdó ọ̀nà ní wa ní ìkẹ́kẹ́ kí iye kan pàtó òdó ọ̀nà ní wa ẹgbẹ̀rún ọlọ́dún àyíká ń sáyà fún ọ̀dọ́ ó mọ̀ àwọn aláàrẹ wà nù yín gbogbo ìgbọ́n aláàrẹ náà ó fi pẹ́ nípa ọlọ́pàá àwọn aláàrẹ náà nígbà náà ọ̀bọ̀ ò ṣe pé àwọn aláàrẹ nìkan lè kéré ṣe fúláàbì mú wà á kàrí àwọn tí ń bẹ nínú yín ọmọ sáà ń bẹ nínú wọn yẹtùmọ̀ ìlànà wà á kàrí ọmọ sáà ń bẹ nínú ó ní ó ní ó ní wà á bí ààrẹ ààrẹ ìtàbọ̀ rọ́pọ̀ àwọn ìlú bí ìyá mi lẹ́yìn ó ní ìpláì pé kí ìyáwó lè dọ́nà rẹ̀ lórí àwọn mùsùlùmí ọlọ́run wá ń gbé lọ ẹ̀ńká náà wọ́n lọ dábà àyè nípa. Bàbá olórí ẹ̀rí àwọn òbí náà lọ́mọ tó kó jẹ́ láti wọ́n lọ lẹ́rẹ̀. Àrò àríkàtà tó fi hàn gbà yá nù lọ́pínlẹ̀ àdéhùn. Àdúgbẹ́ sàlàyé pé ìyáwó lè dọ́nà lórí wọn wà ká ń kọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí ìlú ó tẹ̀lé ara ló pẹ̀lú àwọn náà bá rẹ̀ nìyí. bàbá yí àdìlá ń mú fún sàlàyé fún wa á ní àwọn sàlà mú pé ìdáhà àbúrò ọlọ́run ní àtà á ti rí nàbí ìsàlà àbúrò ìdáyé tó wọ́n kọjá àdáni ìrẹ́ ìfẹ́rò láàbù nígbà. wà á ní lára ádámà òjú yìí àbẹ́yìn ọlọ́run wa fún wa ń rí àpapọ̀ àpá àwọn tó láwẹ̀ tí tí ẹ̀yìn tí èdè ìkàlẹ̀ fúnyà yóò pọ̀ láàrin alẹ́gbẹ̀ẹ́ àyàmù máa àfíà mọ̀lẹ́ tóbi alẹ́gbẹ̀ẹ́ tó kù máa àfíà mọ̀lẹ́ fàlágbẹ̀ wàláwọ́ láti báàrú màdínì náà ti là á. kí ni bàtà bàbá ń kọjú ìgbà kí ni yóò wà láàrin wọn ó láyé kí ìgbà ìṣẹ̀lẹ̀ lẹkọjẹ là ó kí akókòmọlùkìyà ọlọ́wọ́ ọba ó yẹ kó kí ìlú ìdájọ́ ìyá kò lé lórí oṣù wa tẹ́lẹ̀ wà ó ṣe náà lé apáàdì lọ́kọ́lùdèrè ìfúdá tó kọ́ fi máa kọ́ àwọn tó wọlé kí ìlú ìyẹn lẹ́ka tó kọ́ ṣẹ́gbọ́n mi ebi ni bàtà bàbá ọba máa ń kọ̀ sí ìdá àmàdínà nù sàríà ìfẹ́ láti sáré ní kò sáré tí nǹkan tó tọ̀tù wò sílẹ̀ mọ̀ sí àwọn èèyàn tó lẹ̀ sí ìbí pọ̀ pátápátá ìdí ò bá ní iná ẹkọ́hùn náà papọ̀ pàtàkì ìyá eléyìí wá àná àádá tààlílù lópin ṣáì bílmà bínà hmm? pàtàkì ìyá àná àádá tààlílù lópin ṣáì bílmà bínà ilé ìgbàgbé ilé yìí ni ẹ̀rí pé a máa ń wá nílà fún ẹ̀rọ pẹ̀lú àmì ibi tí kìíní yẹn ti lè wá kọ́dà bá àbá rí nílà yìí. wọ́n fọ́ mọ̀ ó náà adẹ̀ ìdájọ́ tí a ti yẹ ádámù ìjà pé ìyáàmù ní ìjọ ọ̀la nígbà tó kọ̀ yẹn ọ̀wá ni fàáàbì àyà àyà yìí sọ̀ọ́ lẹ́hàtù ó wà àpọ̀pẹ́ antakuna aflan bin ta'adil bil madinah alike aflu ketika ibarat timbul ni awak apa ajaran juga hari ta'adil bil madinah kita tahu kaidah kau إذا إذا خفي إذا خفي العلة ها العلة بقى ها Aulang لم ينضبط aulang لم تنضبط àbí ààrí mẹ́jọ ẹ̀ òní hmm? kọlù ọkùnmọ̀ bí máa bè nàìjíríà ha ó lè kọlù ọkùnmọ̀ bí máa bè nàìjíríà so a lò bí tí ó lẹ́kẹ̀ sí ilá yẹn ti lè wá a gbé dájọ́ ẹ̀ lọ lọ́dún ní tẹ̀sán ló ń là. Mọ́sílá tó lè máa ń gbé ìrìnà ẹ̀yẹ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tunazzalu al-madinna manzilata al-madinna madinna min alama kéde ìgbà pé bí alama kò lè múlò mọ̀ ń wà lára ọmọ ìpín ìgbà láwáyà bí balára sáré yóò lè fi aláìmọ̀ ìdínà ẹ̀yìn tẹ́pà kò sí mọ́sí gbogbo lè tó ha àbí ilé ìkọwà lẹ́gbẹ̀ẹ́ lókù wọn lọ́wọ́ fẹ́ díẹ̀ lórí bàbára jẹ́mà ẹ̀yìn bá àwọn ọlọ́wọ́ darí kẹ̀kẹ́ kò ó lò wọn tó kébé tó kọ́ọ̀tù àlẹ́ ìyọ̀bọ̀ kọ́ọ̀tù làámà jẹ́nẹ́rálì ní fẹ́ gbogbo àlùkùnmá alẹ́ ìṣòro áfíhá ọ̀ṣàpátò láàrin ìfọ́mà èdè pé à ń wo pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àlùkùnmá ni ó ní màṣàkọ̀ pẹ̀lú gbogbo wọn tó kọ́ bá ti pọ̀ àkùkùlẹ̀ tó rẹ̀ jọba ṣe òun náà ìjọba náà máa ń lò tó bá jíjọ lórí àti òkú wa ní ẹsẹ̀ ìlú bá wà tó ń lẹ́nu lẹ́nu wọ́n tó bẹ̀rẹ̀ tó bá jọ pé fún àti mo fẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ ìdí bẹ́ẹ̀ náà lọ tó bẹ̀rẹ̀ yìí náà mo ń ṣe ṣojú kó ti àfẹ́tọ̀ lọ́wọ́ tó bá tó máa bẹ̀rẹ̀ náà nínú ààrẹ àyè náà ààrẹ ilẹ̀ náà tọ̀ náà ọlọ́run wọn sọ fún wa wípé fáwọn ọ̀gbọ́n má tàyà sára mi ẹ kí nǹkan tó bá rọ̀ mí lọ́wọ́ lóòrù fáwọn ọ̀gbọ́n bẹ̀ kìí ṣe fáwọn ọ̀gbọ́n ẹ pé kìrọ́ àdó ẹ̀wọ̀n ìrọ̀n yàní àsọ́lù má tàyà sára mi. Nah, wa aqimu sholata. Eh, yang itu buku tadi di ruang lain pé dọ̀tà lọ sí pé sàbàtà pé ayé nípa jẹ́ gbọ́dọ̀ níyà ìtọ́jú wọn wọn ní ká tó ọ̀rọ̀ ní ẹ̀kí kù sí i ìjọba tó lé lọ́kọ́ ìjọba ní ṣe ń yẹlé kò ṣe ń yẹlé àmọ́ ní wà á tó zaka ká ẹ̀rọ ká wà á kó lọ lọ́ àkọ́sọ̀ ní àgbàlá ẹ̀yà ọlọ́run ọba lówó ẹ̀yà lówó tó dà lọ́nà àwọn tó ń pè é bá tó tọ́ dákọ̀ ìjọba àwọn tó ń lówó.

ìfẹ́ láti síwájú fún ara ní lóore fẹ́ẹ̀sì ló ìgbàgbà ìbúwà nǹkan ìyẹn lẹ́jọ́ fún ẹ̀ẹ́lì ìkọ́ ìrọ̀ ẹ̀bà lóore wà á bọ́mọ̀ àjọ àti mẹ́kókò ní ládà wọ̀tọ́pẹ̀rù lọ́mà ọlọ́run ọba láti lóye ọmọ oníṣẹ́ tó parí súrà náà ti àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó wá wà bẹ́ẹ̀ wọ́n ní a fi ẹ̀yà àwọn ẹ̀rọ káwọn ìtẹ́wájú nílẹ̀ báyìí náà báwa tẹ̀lé ká ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń bọ̀ náà wà pé náà àkọ́kọ́ ilẹ̀ ọ̀dọ́ ìgbéyàwó ní yá ìlú ẹ̀lú ìgbéyàwó tó rí رحمه الله حمد الله شكري وعبد الله قل وفي خطابه بهذا الاسم فاضلتان في ọlọ́run ọba fi ànábì ló pọ̀ lórí àlùmọ́sẹ́lẹ̀ àǹfààní ìjọba àkọ́kọ́ ìdáhùn máa alùmọ̀lá ọmọ alùmọ̀lá ọmọ kò lákọ́fà ní pé kí èèyàn máa bá ìrìn àjò lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo bàbá níyà wọn. Ìyẹn tí àwọn gbogbo abájọ wáyé, àwọn tó bá mọ̀ wá mọ̀ àwọ̀ orí, ó ló kọ tó pè wáyà kọ̀ọ̀kan kọ̀ táwọn èèyàn mọ̀. Kọ́lá ìlú ìjọba láwọn àfáàná lára ìjọba, ah, ọjà ń pè lóko ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ti jọ wà nínú yàrá rẹ̀ ẹ̀hún ti wà fífẹ́ so lárúbáwá àtàlárúbáwá òun ni pé ẹni tó wà ní situation ní situation tó wà wà ní tó wà ní ìlú familiarity mà á wà ní situation tó wà ní ẹ̀kọ́ lọ́kọ́ èyí rẹ̀ dàkùtẹ́ ìlú ẹ bá wọ àdínkà ní ìsàlá lọ́sọ́lá níjọba ìjọba àti ilé àádùn tí ò bá lé tó bá Fátímà tó ló bínú nígbà táwọn sọ̀rọ̀ àwọn yẹ áyì tó sùn kalẹ̀ ní oyè fẹ́ ẹkọ ń yà ábà sọ̀rọ̀ ilé àbúrò sọ̀rọ̀ àrùn tòmùlá kọ́fà pé sọ̀rọ̀ ọ̀bùn ló tún ábùkátà ló kọ̀ ẹ̀kọ́ ní àṣùgbọ́n ìgbésẹ̀ tó wà náà ló fún máa yàn ni ọlọ́run bá fẹ́ ṣe òun ìsúnmọ́ tó ń ní kánà ìfọ̀lọ́lá ọ̀tẹ́lọ ìyá àyíwá ló gbẹ̀lú ìwà nàbí ti ń dàgbọ́ lóra dàgbọ́ lóra dàgbọ́ lóra bẹ́ẹ̀ dàgbọ́ bò mí dàgbọ́ bò mí bẹ́ẹ̀ ọ́ yẹn ọ̀dà kó mi lé ìlà pẹ̀lú tó àǹfààní kan mọ̀ pé fàdínà àkóso ìgbé àlùmọ́lá ọ̀pá fàdínà àrọ̀bá ìlà ọ̀pọ̀ lọ́dọ̀ bá fẹ́ ṣe kí ó fẹ́ sàánú ó fẹ́ ṣò pé closeness bẹ́ẹ̀ ní bá sọ̀rọ̀ wàtálkàlù àkàbà tí ó sì fẹ́ bá wí pẹ̀lú tó ṣe tòmáwó yóò pè é bísílẹ̀ mọ̀ṣáké ní àlá ìdí pẹ̀lú wà rẹ̀ situation ẹ̀ bó ṣe wà ọ̀nà ẹ̀ ní ìgbà wà máa wò abala tó bá ṣe ń pé ìdílé ìwádìí rẹ̀ gbé wọn ní tó fọ́ ní ìjọ bá ti rí wọn láìwé ọgbọ̀n láwọn mẹ́ ìgbẹ̀ pé ìgbẹ̀ ló ń gbé fún ọgbẹ̀ ìgbẹ̀ ọ̀rọ̀ kan ló gbé èmi kọ́ ọmọ wíwẹ̀ ẹ̀sùn àti ìgbẹ̀ èmi kọ́ wíwẹ̀ ìjà ìgbẹ̀ ọgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ẹ̀mà pípé ló kọ́ ó sì ló ọlọ́pẹ̀ ti hàn wá wípé àmọ́ ìtọ́lá ọ̀sán وطريق الرسول والقاعدة الثانية عقدية المزمل المتلفظ بالصيام تطلب جامعة ọlọ́pàá ṣe tàbí ìtàlẹ́ ìdọ̀dámi ní tẹ̀lé fún ìlera rẹ̀ gbèsè olóró kúlò àtàkù àtàndí ọlọ́pàá tàbí àmì ìfúgbẹ́ńtì pápọ̀ mọ́ra rọ́pì lè lẹ́yìn àwọn tó sùn lóru rẹ̀ ìyàtà ní bá láàbà rẹ̀. ó fi lè jí ó fi lè fi àtẹ́sẹ̀ sí àwọn ilé ìwọ̀n ti là tó tó lọ́wọ́ bá mozambique ló pàdé wọn. pé kí wọ́n náà bá ti lè pè lọ́ọ̀dù lọ sí náà ní mozambique lọ́wọ́ tó ayá fún mi lẹ́yìn. ọlọ́wọ́ bá lu situation téèyàn máa ń fẹ́ kájọ sí láti sọ ọdún ó sì wá bẹ́ẹ̀ ká òṣùwà kò jọsìn oníkàtà jáfa dùnú òru àìmọ̀kọ́dé ẹ̀rọ làwọn ọgbà ọgbà ọmọ gómìnà ọgbà náà wọlé òkèkò tọ̀ ẹlẹ́ẹ̀kejì nípa owó àwọn oṣù kọ̀ọ̀dé àwùjọ àmì ìlú ìsẹ́jì nàìjíríà yẹn gbogbo ti ti yẹ àjẹmùsọ ẹ̀rọ ìsẹ́jì náà lọ́wọ́ àjẹmùsọ àwọn àjẹmùsọ wọn náà ti tẹ̀kọ́ àjẹmùsọ wọn ló lẹ́gbẹ̀rẹ̀ ó lọ́nà ọ̀bá gbàgbé sọ̀rọ̀ náà ló ní sàlọ́ àwọn tó tún ní ìwọ̀lú náà kékeré ló ní sàlọ́ hápẹ̀ àwọn tó tún ní pẹ̀lú àdúgbò òbí àwọn tí a lè lékún àdúgbò lékún lórí àdúgbò dé háp olùdí ìdíyẹ àdúgbò lékún fún ẹ̀dínkù náà ó ní ń tí làwọn bá gbé ìlọ́wọ́ ọ̀yọ́ pé mímọ̀ àkójì ìdàgbàsókè náà lẹ́sẹ̀ lókè nígbà tó máa wọ́n gbọ́dọ̀ bá mi wọ́n rí bí láti ha ọlọ́run ní ńlá kọ̀dílá díẹ̀ náà ni òun mọ́yò púpọ̀ nígbà tó sọ̀rọ̀ pé ìyá rẹ̀ ti ọlọ́run kọ̀ lé ilé ìwọ̀n rẹ̀ nílẹ̀ kúrẹ́ púpọ̀ àwọn pàṣẹ kan ó dídà àgbẹ̀ yìí àwọn dídà àgbẹ̀ yìí ilé fún lórí ẹ̀ kò rí kò rí lọ́kàn lé kò ní sọ pé àwọn dídà àgbẹ̀ yìí kọ̀ ó wọ ọlọ́pẹ́ kò bá àti ẹ̀gbẹ́ kó kọjá tuntun ọdún pé ìyáàdá kò dé náàtù ó dé wọ́n ní bàbá wọn ní ti ilé ìgbàgbọ́ ó ní wọ́n á ọ̀gbìn níbi ìyáàdá níbi ìyáàdá kò gbàgbọ́ yìí níbi náà ó ní kọ̀ní náà فقال قول الكعب ولم يقل قليلا فالجواب ولأن الزيادة عليكم تحصل زيادة kí nǹkan pọ̀ ń bẹ́ ẹ̀ pàdé náà ló bẹ̀ ẹ̀ nǹkan tó dájú má jò lékún lékún lékún lékún ẹ̀hẹ́n ní nǹkan tó bá ti dà èyí sọ pé bọ́yá àtúntò ah, àti wájú ìgbà yóò tó sọ fún ká hmm. má sọ fún yẹn nípa ìgbésẹ̀ yẹn bàbá tọ́jú òbí ní èyí ẹ̀ wọ́n yẹn ní ìgbà náà èyí náà òun ló ti pọ̀ jù bọ̀dọ̀ ọdún yẹn bá ti gba títì tó fáwọn ìwádìí pọ̀ lílá náà tó ó fẹ́ yìí pé dàbí ẹ̀kọ́ tó lọ́wọ́ bá fẹ́ kọ́ àwọn ìpè níbi tábà ti máa lé kọ́mọ́ ẹ̀sìn bí bàbá sáfẹ́ máa lè káàṣì bí àwà lẹ́yìn tó áwùjá lẹ́yìn àwọn ìta bá máa dín kò ní ẹ̀sìn pọ̀jú lánàá tó kù. Ah, wọ́n ní pàdédáríkà láti pọ̀jú lánàá tó kù ọlọ́nà òdí pẹ̀lú ní pẹ̀lú kékeré jáde dípẹ̀ láàrin náà àbàkùn náà bá iná ọlọ́wọ́ àlápọ̀hù bọ́lá bá nílẹ̀ pé àwọn àwọ́kú sí níhù bí ipò làtàkàrà anyá orúkọ mìíràn ní ẹsẹ̀ kẹfẹ́ ọ̀ ọlọ́run àrẹ méjì kọjá lọ àmọ́ àwọn oúnjẹ àrẹ òye lẹ́yìn tó ti dáhùn sí ilé olùwọ̀rọ̀ pẹ̀lú Kùránì ọ̀sílá kó kí Kùránì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ẹ́n pé ó àtàlùfí ìdíjẹ́ tàbí wọ́n tàmọ̀ òwe ìmá ṣe kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ìyẹn tàbí ṣe wọ̀lùmọ́lù kéèyàn fa kéèyàn fa ọmọdé rẹ̀ وإشكال الحركات كان حركة على القول الجاد وبيان الحروف كان على القول ومن الجاد وذلك معين على التفكر في معاني القرآن يريد أن تكلم يرونسي مع القرآن بخلاف الهرب àtọ̀síkè àtàdàpọ̀ ààyè ìgbẹ́ yẹn dá sí tẹ́lẹ̀ ẹ̀rọ. Ìyẹn yára gan-an. ìpàtánà ẹ̀nà ọdún ìwé àwọn ìtàn kálá ọ̀dọ̀ àwọn ìwé ẹ̀kọ́ máa bẹ́ẹ̀ fún ìyàlówó lórí ìlànà sọ́wọ́ táwa ti gbogbo náà bẹ́ẹ̀ takùrọ̀ àní ọ̀nbẹ́ǹtì àwọn ìkàlẹ̀ lọ́pọ̀ nílùú kan ọ̀pẹ́ nílùú kan olóògbé mú eré wa ọ̀nà bẹ́ẹ̀ ti gbà ní wọ́n yá ẹ̀yìn ìpìlẹ̀ lọ́wọ́ máa ń fẹ́ olóògbé náà kéèyàn máa dà á lẹ́gbẹ̀ẹ́ ní máa dà omi lẹ̀ òkè alẹ́bí láyá kọ́ òótọ́ nínú ìlú rẹ̀ sẹ́gbẹ́ tí bá ń kàgbọ̀ nípa bí ó yé wọ́n ní wàkánà tó lásán tó lásán ní kàgbọ̀n lórí kọ́ tí ó kẹ̀rọ látàbó àrùbà nípa àwọn tí ó rẹ̀ kò ní ìmọ̀kọ́tẹ̀ ní àrùn sọ wọ̀láyà mọ́rọ̀ bí áyá tẹ̀rọ ìlà wà pọ̀ àwọn àwọn. Báwo ni bá ń tó lọ lórí ìyá àwọn ìbéèrè tó bá dé ayé àti bá ti sọ̀rọ̀ pẹ̀lú ibi tí ó ti sápọ̀ ọ̀kẹ́? Ọlẹ́ yóò gbé ìlú àwọn àkọlẹ̀ yóò sọ̀rọ̀ kẹ́lẹ̀. Wàlá yà mú bí ayé ti àdábì ìlà wà lẹ́yìn náà bá wọ ìkàlẹ̀ sí ìlú yìí lọ́tọ́ náà ti kọ́kọ́ sọ lọ́tọ́ mọ̀dábì ìlú náà sọ kọ́kọ́ kan hmm? bẹ́ẹ̀ bá ti wo ẹ̀kọ́ àwọn ọmọ ìkàlẹ̀ kọ́lọ́ lọ́tọ́ mọ̀dábì àwọn àbá àti ọkà lónìí wọ́n kọ́lá ọmọ ẹ̀kọ́ àwọn àmọ̀dábì àwọn àkọ́kọ́ àmọ̀dábì bá ti náà sọ̀rọ̀ gbogbo kò sí ìlú rẹ̀ kan pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ kúrò àbẹ́rẹ́ ìwọ̀n lọ sọ tó sọ sọ sọ sọ sọ àwọn àwa ni bọ́lá ọba tó wà wọ́n pé ìtò àná tàbí tó wà ní bẹ́ẹ̀rẹ̀ súra yìí ó yàtọ̀ sí pásítọ̀ owó mọ́tà ẹ̀ka lọ́sọ̀ à. pé pásítọ̀ mọ́tà ẹ̀ka lọ́sọ̀ à nígbà tí ayẹyẹ lè lóṣù sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ pọ̀ ọ̀sán dé because ẹ̀kẹ́ bí sá ẹgbẹ́ náà tẹ̀kẹ́ ní gbogbo bùrátà sọ mọ́ta ya sára èyí mọ́ta ya sára lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn mọ́ta ya sára lọ́wọ́ parí ẹ̀ pọ̀rọ́ tí ìfọ̀ áàsà sí láti lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bá ti tẹ́ ń pọ̀ náà ló tẹ̀kẹ́ kan mọ́ta ya sára ṣàwùjọ wa pọ̀ báyìí kàkà sàlàyé fúnra lọ́n tó ṣe tó lọ́n dáadáa fún wọn kó kẹwà olùkọ́ ánì olùkọ́ ánì olùkọ́ káwọn olùkọ́ ánì olùkọ́ náà káwọn àti gbáyà ara òní wa lóṣù àní lórúkọ wọn. وأنا أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم